fàtà ìsàwùmí tí wọ́n ń darí sí gẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ à gbogbo ọjọ́ friday ńrọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nì ìkànnì alábàríkà royal fm 95.1, five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ohun tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣéèkó abdulfatah ìsàwùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀ka sí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 إنه إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدعوك فون الله وبا أترى صلاة فون النبي ومحمد صلى الله عليه وآله وسلم وهو أريل النبي وصحابة رأي بنتي أم ليلة النبي صلى الله عليه وسلم àbẹ̀lọ́n kò fi kẹ́tí àtọ̀rọ̀ yìí kò fi kárí wọn. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ tí mò ń bá lọ ní ìjẹ́jọ́ òun náà ni ìdájọ́ tó ní ṣe pẹ̀lú aljana'iz fil islam sísìn òkú òun náà ni mo fẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ àmọ́ tí wàá ṣàlàyé. Uh, nǹkan kan síwájú òun náà ni kí ọmọ ènìyàn palẹ̀ mọ́ fún ikú nínú àwọn nǹkan tí ó máa ń ṣáwájú ikú lọ́pọ̀lọpọ̀ gbà òun náà ni àìsàn àbí ká pè ní àárẹ̀ òun náà ni almarod almarod yẹn ni pé àìsàn àárẹ̀ òun náà ni a fẹ́ gbé yẹ̀wò kí ni ojú òní Islam fi wo àìsàn ni Islam fi wo àárẹ̀ òkàtà tó di pé ó já sí ikú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ni ó ti yà nǹkan tí kò jẹ́ kó yà ẹni kó ti yà yàkuyà ẹni pé tí wọ́n lè yà yàkuyà ẹni pé èèyàn di kẹfìrí àbí èèyàn di ẹni tí ń ṣẹ lọ́rùn àbí ó di ẹlẹ́bọ látara àárẹ̀ pé ọ̀rẹ́ mi ni àbí ọ̀rẹ́ bàbá mi ni ọ̀rẹ́ ọmọ mi ni àmọ́ tí ń jẹ́ tí ààrẹ ń ṣe gan nínú tẹ̀lé ayé ọmọ ènìyàn ọmọ ènìyàn gbọ́dọ̀ kọ́kọ́ mà wípé nǹkan tí a ń pè ní ààrẹ ó jẹ́ nǹkan kan tí ó máa ń ṣàpẹẹrẹ pé ọ̀lẹ náà ni gbogbo ọmọ ẹ̀dẹ́ bá ti ní gbogbo èèyàn lọ́mọ̀ pé kò sí ẹni tí kò lè rẹ̀ kò sí ń tọ̀hún àti tó so kò sí máa ma kanat rutbatuhu wa makanatuhu fi dunya tí gbogbo wo ipò tó bá lè kọ́ mi ènìyàn wà nílé ayé wọ́n mi ènìyàn ò lè bọ́ níbi pé yóò rẹ̀ yóò lálàáfíà tó lè tábà lé wọnú suratul Baqara àyà 155 a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́ bá ní. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين قلوا أني إمي الله ماما الشيء عدو فني بشيء من الخوف ماما نكي بروشلة تلو ما بعين خيري يونا ني أوان كتو منشلة توني يا تون بلومي يا وادي كنجالي ني bí àwọn bá ń dí kíní bí àwọn kíní kan ní olúwa ní ibẹ̀ náà wà dánwò èmi ọlọ́run ọba ni so yóò máa ṣẹlẹ̀ sí ó lè jẹ́ tí ó jẹ́ pé yóò jẹ́ tí ó máa dààmú àwùjọ àti kó máa dààmú ẹnì kọ̀ọ̀kan tí ó sì jẹ́ ìbẹ̀rù kódà wọ́n jó ebi wọ́n máa fi ń ṣàdánwò fún èèyàn wọ́n tún mìíràn àmọ́wálì kí dúkìá yẹn ó dínkù ẹni pé èèyàn ní dúkìá nìsín ni ó sì bóyá kí wọ́n jí gbé ni àbí kí nǹkan yẹn parẹ́ so ìyẹn ti business èèyàn ṣọ́ọ̀tì ara àdánwò tọ́lọ́ ní wọn ṣe fún wa náà ni wẹ̀l ẹ̀rùn fúùsì tí mo nídìí náà nìyẹn ọlọ́run ní màá tó máa ṣe àdánwò fún yín níbi pé ẹ̀mí yín gangan àdánwò ọmọ bá kí ni àdánwò tí ọmọ bá ni pé bilkotli wẹ̀l mọ́wùtì wẹ̀l amúrọ́bì. Well, ẹ̀mí àdáwò lè bá ikú pẹ̀lú ẹ̀mí pẹ̀lú kẹ́mi ó kú àdáwò lè máa bá ẹ̀mí pẹ̀lú kí wọ́n pa ẹ̀mí àdáwò lè bá ẹ̀mí pẹ̀lú kí ó máa ṣàárẹ̀ tó bá rẹ̀ yẹn nìsín ara àdáwò tó máa ń bá ẹ̀mí ni tó ọlọ́wọ́ ni wọ́n bá ṣírí sọ́ọ̀bìrín àmì ẹ̀bá mi fún àwọn tó bá máa ń jẹ́ onísùúrù pé ah, ẹ fún wọn ní ròdùnú alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un wọ́n tó wá ṣe pé ìgbà tí mùsíbà yẹn bá ṣẹlẹ̀ sí wọn tó rẹ̀ wọ́n tí wọ́n wí náà ni pé ọlọ́run ló ní yọ̀ wá bẹ́ẹ̀ bọ́lọ́n ṣe kọ́ lónìí ẹ̀sìn bọ́mí èèyàn là ń ṣe wọn yẹn náà ní máa ń rẹ̀ ṣùgbọ́n ilé ti mọ̀ pé ààrẹ àìsàn kó rẹ̀yàn ìyẹn rèé ṣe ń tà máa ń fi ní rẹ́rìn-ín tà máa ń fi yọ̀yàn àìsàn kì í ṣe tà máa fi ń yọ̀yàn ṣùgbọ́n tó bá fà yọ̀yàn òun náà ń wá dánwò lọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn irú ẹ̀ṣẹ̀lẹ̀ táwọn náà ti fojú rí báyìí tuntun tí wàá burú jù ní kọjá pé ẹni tó máa ń sọ̀rọ̀ publicly tó máa ń bá èèyàn sọ̀rọ̀ níta gbangba kọ́ mọ wá fi ẹni tó lọ́n fi àdánwò kan kọ́ mọ fi rẹ́rìn kọ́ mọ fi ṣe ẹ̀yẹ ìwọ náà ń wá rú ẹ̀nà ó ti ń ṣẹlẹ̀ táwọn rí ń yọ̀yàn ẹ lọ lè wò bó ha kò dáa wọ́n ṣe irú nǹkan báyẹn torí pé kí ni ara tí ń jẹ́ pọ̀ mi ń jọlẹ̀ náà nìyẹn lọ́n jẹ́ pé wọ́n al-Qur'an pé dọ́ ìfọ̀tọ́lẹ̀ wọ́lùmọ̀tòlù gbogbo yẹnyẹn ń sábà sọ pé bàbá lágbára ni sọ pé lágbára ó ní ó láṣìírí ó ní kinní kan ó lóògùn ẹ̀ kò tí ì déjọ́ ààrẹ mi ń rẹ̀ wọ̀n ń rẹ̀ wọ̀n ń ti ń sòkòdà ààrẹ àìsàn yìí yòsíbùlà ẹ́ọ̀sì wọ̀tọ́ ìhàlélá ìmọ̀ mú ẹni tó lóun sin lọ́wọ́ àtẹ̀ntì ń ṣe lọ́wọ́ ààrẹ ó sì bá wọn méjèèjì ààrẹ ó ṣe wọn fún lágbájá ìyá olùfẹ́ràn náà ìyá aláàláàkọ́rẹ́ ẹ̀yìn sì mọ̀ èyí tó sì hàn síwá pé yẹn dáadáa ni ẹ sì gbọ́pọ̀ rẹ̀ ẹ sì gbélé náà pé áá ah, ah, àwọn bá gẹ̀dọ̀ sínú àwọn aláburú ayé nu ẹ sì gbọ́pọ̀ rẹ̀ yẹ́sì ń jẹ́pọ̀ mi ènìyàn nìyẹn kò sẹ́ni kankan tó lè jáde bọ́ta tó ní ní bọ́ kò lè rẹ̀ mí láéláé ní jẹ́ báwọn so tí o bá ti rẹ̀ yàn gbà míì atúmọ̀ rẹ̀ tó súnmọ́ yàn gbélé yìí láfi mọ̀ pé ọmọ ènìyàn ní bùkátà láti gbọ́ àgbọ́yé ìlú tó ń bẹ nídìí àìsàn gangan ẹni mo ní sọ lónìí àìmọye mùsùlùmí tó ti jáde kó nínú Islam látara pé rẹ̀ náà ni ọ àbúrò ẹnìkan tó súnmọ́ tó sì fi Islam kalẹ̀ wọ́n ní kọ́ wọn wá gba omi wọ́n ní kọ́ wọn ká lè rí òkè wọ́n ní kọ́ wọn ká lọ inú ibi tó ti wọ́n lọ lè ṣe omi kan tí wọ́n ní kọ́ ká lọ́dọ̀ àwọn aláwo kọ́ ká lọ àwọn ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ tí wọ́n kọ́ dákọ́lá kọ́ ká lọ́dọ̀ àwọn jálàbí yóò sì jáde kúrò ní Islam látara bẹ́ẹ̀ torí pé ó rẹ̀ àbí ó rẹ̀ fámìlì rẹ̀ kan so látara pé kí ni kò gbàgbọ́ iye tó yẹ kí èèyàn ṣe so mùsùlùmí ọ̀rọ̀ àárẹ̀ ó gbọ́dọ̀ yé wa dáadáa wàláhì ó gbọ́dọ̀ yé wa o ẹ̀rí kò sẹ́ni tí kì í rẹ̀ àgbọ́yé kan nìyẹn gbọ́dọ̀ jùkú sínú ẹ̀mí yàn jẹ́ ni ọlọ́run ọmọ rẹ̀ ìyẹn jọ́tọ̀ ọlọ́run ọmọ ààrẹ àmọ́ tí ó kàn ṣẹlẹ̀ ni pé ìǹtí ààrẹ ṣe fọ́tọ̀ ọlọ́run ààrẹ ò ṣe fẹ́ni tí ó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run o lápàdà débẹ̀ bí ọba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ Ayub ìtàn tó gbajúmọ̀ ìtàn tó gbajúmọ̀ lélẹ́yìí ọ̀rẹ́ Ayub ọ̀rẹ́ Nabiyullah Ibrahim tó ọlọ́run ti fún wọn ní àlàáfíà tó wa idha marutu fa huwa yaskini wa yashfini wa idha marutu fa huwa yashfini ẹ̀nà Ibrahim ní sọ bẹ́ẹ̀ tó bá rẹ̀ mí ọlọ́run ní máa ṣe òsàn fún mi tó eléyìí òun nìkan tí a gbọ́dọ̀ nípa rẹ̀ so bákan náà anabi sallallahu alayhi wa sallam orí anabi náà orí anabi kódà anabi sallallahu alayhi wa sallam gba tí ó kú gan orí anabi ààrẹ anabi bá kú ah, abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní dakhaltu ala rasulillah wa huwa yu'iq wa'ikan shadida ní òun wọlé tó anabi níjọ́ kan ní wọ́n rí pé ibà tó mú anabi sallallahu alayhi wa ibà yẹn ní agbára ó le gan bí mo ṣe wá wù ànẹ́bí wá wò pé ha ah, kí ló dé tí ara rẹ̀ lè báyà ànẹ́bí wá ní à ah, ibà tó máa ń mú èèyàn méjì ni ó mú èmi nìkan ah, wọ́n ní kí ló dé ànẹ́bí wá ní à ṣe wọ́n pé àwọn tó máa ń jẹ́ àwọn ànẹ́bí ọlọ́run ọba àwọn ni àdéhùn wọn máa ń lágbára jù ashadu an-nas bala'a al-anbiya thumma al-amthal fal-amthal àwọn tádàwọn wọn le jù tí àdéhùn wọn bá wọn jù náà làwọn ànẹ́bí ọlọ́run débẹ̀ náà ni amsal fal amsal bí ṣùgbọ́n máa rí síra wọn náà nìyẹn ẹni tọ́lọ́n bá ti nífẹ̀ẹ́ sí àdẹ́wọ̀ ọlọ́wọ́n bá yóò máa kàn ní àwọn ọ̀nà oríṣiríṣi. sọ̀rọ̀ alẹ́ ìfowó sọ pé má mi mùsùlùmí yusibu hadha min maradin fama siwahu illa hatta Allahu bihi sayyi'atihi kama tahuttu ash-shajaratu waraqaha. àdẹ́bí ni gbogbo ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí ẹ̀rí mùsùlùmí bẹ́ẹ̀ o mùsùlùmí ni ó já nfààní ní tafẹ́ sọ yìí tó bá wá rẹ̀ yàn mùsùlùmí tó rẹ̀ mùsùlùmí tó jó nígbàgbọ́ òdodo nígbà tó rẹ̀ kò rí pé ayé ló dá rẹ̀ sí òun bí kò yí ọ ayé kankan ò lè dá rẹ̀ sí ọ bí kò yí ọ dáadáa ayé kankan kò lè dá rẹ̀ sí ọ àtàtì ayé kankan ò lè ní kí àárẹ̀ ó mú ọ tọ́lọ́wọ́n bàbá ni yóò mú yàn tọ́lọ́wọ́n bá láàrin ó ṣèyàn tó gbà ipe bọ́lọ̀ ń ṣe ní yóò ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ yẹn àlẹ́bí ní ẹni tó bá ń jẹ́ mùsùlùmí àwọn tó bá ẹ̀ ọ́rẹ́ ọ nìkan wá ní ẹbá ń bẹ̀ wọ́n ẹbá ń bá yé ìyẹn ń ṣe ẹlẹ́bọ̀nù sáyé ló parẹ́ sí ọ ni kó lẹ́ mọ̀ ráwọn èèyàn ìlànà tí ẹ tẹ́ rí yorùbá yorùbá káì ọlọ́run kó ṣàánú yorùbá ni yorùbá ẹ mọ̀ rí pé wọ́n jìnnà sí ìgbàgbọ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀rín náà wò kí ọmọ tọrọ pé ń tọrọ bára káàkiri ẹni pé ń gba ẹ̀sánù ẹ̀sánù ẹ̀bà mọ̀gbẹ́ ayé onígbòdì ọ̀sán lọ́wọ́ yín ayé onígbòdì ọ̀sán lọ́wọ́ yàn lórí eléyìí ẹ̀fì mọ̀ pé ọba ah, àwọn báwọn Yorùbá yìí ṣe rí eh, ayé ayé gbójú òdi ọ̀sán lọ́wọ́ rẹ̀ tó pé nínú Quran ọlọ́run jẹ́ kó yé pé kódà amma yamliku sam'a wal basar ipe kò sí ẹni típa rẹ̀ ká pé rìnà mọ́ rìnà mọ́ gbọ́rọ̀ mọ́ gbọ́rọ̀ mọ́ afọ́lọ́wọ́ nìkan tó ẹbí mọ́ rí pé àwọn èèyàn ìjìnà àgbà ìgbàgbọ́ pọ̀ tiwa wa rú kò sí ká nígbàdùn mọ́ látara àìní nítorí wa anábìsọ̀ ní tó bá rẹ̀yàn àárẹ̀ yìí àforíjì ọlọ́run ni àbẹ́ni tí ó ráforíjì ọlọ́run náà lẹ́ni tó bá jẹ́ mùsùlùmí ẹni tí kì í bá ṣe mùsùlùmí kò lè ráforíjì ọlọ́run ọba o wọ́n rìn yẹn ní ìsìn tó náà lè ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run wọ́n tún ní kọ́lọ̀ lè máa mú ẹran wá àwọn pa ẹran àwọn sẹ̀rìn kéde kan àwọn tún kiri kí ó ń fi ìyà jẹ ìyà ó ń já ìyà kún ìyà ànábì ní àárẹ̀ tó bá ṣèyàn ànábì ní ìmọ̀ ń gbọn ẹ̀ṣẹ̀ kù lára mùsùlùmí ni hẹ́lá hẹ́tọ́lá òbí ṣèyí ẹ̀ tì ọlọ́wọ́ máa fi gba ẹ̀ṣẹ̀ nù kú lára àyàn ní àìsàn máa ń gba ẹ̀ṣẹ̀ ni kàmá tàṣètò ṣàjàrà tó wàrà kọ́ gẹ́gẹ́ bí igi ṣe máa ń gbọ̀n bí ewé ṣe máa ń gbọ̀n lára igi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ó ṣe máa gbà bọ́lẹ̀ lára ẹni tó bá rẹ̀ sọ́nà tí a bá rí ẹni tó rẹ̀ lànàbí máa lọ lè sọ pé làbá sàtàhúrùn inṣáàlá pé eléyìí ṣènira kìí síyà náà láàárẹ̀ tó ṣe ọ́ yìí ìfọ̀mọ́ni ọmọ náà ni tí wọ́n tó bá rẹ̀yìn tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀rí tí ẹni wọn wá rọra mú ààrẹ wọn tó bá fi lọ́ọ́ fi pàdé ikú àpẹẹrẹ láńlá ni àpẹẹrẹ dáadáa ni ọ̀ ń pe ààrẹ nìyẹn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti máa mọ́ kó tó lọ pàdé ọba tó dáa tó náà ni àwọn ẹ̀yìn fún máa bẹ lọ́wọ́ pé kọ́ mọ̀jẹ̀ kí o kọ́ mọ̀jẹ̀ kí n kúkú ògidì tó bá kan wọ́n lọ lè kí arábìnrin kan so umula ala náà ni náà sàhàbíyà ni wọ́n rí arábìnrin yẹn anábì wá ní abṣírí ya umula ala pé wọ́n umula ala jíkínú rẹ̀ ọmọ dùn má banújẹ́ túraká mọ́kàrà tí nítorí ara ti ń ṣe ọ́ فإن مرض فإن مرض المسلم فإن مرض المسلم يذهب الله به خطاياه كما tadhhabu an-naru qubdha adh-dhahabi wal-fidda Nábì ní ṣe orí ẹ̀ àárẹ̀ tó bá ṣe mùsùlùmí ọlọ́run máa ń fi ń mú àwọn ẹ̀ṣẹ̀ tí mùsùlùmí lọ yóò máa fi mú un lọ yóò máa fi wá ipò ẹ̀ yóò máa sàn dànù yóò máa yọkù lára rẹ̀ ni Ànábì wa ṣàfiwé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọ́n máa ń fi iná wọ́n máa ń fi ń yọ nǹkan tí ò da jáde nínú gold àwọn alágbẹ̀dẹ nìyẹn tẹ́ bá lọ lè wọ́n àwọn tó máa ń ṣe gold tó máa ń ta gold yìí àwọn tó máa ń ṣe tó máa ń àwọn alágbẹ̀dẹ àwọn àwọn àwọn goldsmith goldsmith gangan kẹlọ lè wò wọn àwọn yìí wọn máa bí wọn ṣe rọra for good ní tí ò dá ń bẹ wọn ṣe rọra yọ jáde kó ń bẹ pẹ̀lú iná tó máa ń fẹ́ sí gold yìí so wọn yọ dọ̀tí kó lára rẹ gold yìí wọn wà á mọ dáadáa lọmọ wa tán barabara barabara barabara so ànábì ní bí àárẹ̀ ṣe bó ṣe rí iná nìyẹn so bákan náà kú rẹ̀yàn nínú Islam àgbéga ipò nífa ẹni pé tó bá ní èèyàn ń rí ìgbéga èèyàn ń rí ìgbéga nínú ipò sọ anábì sallallahu alaihi wasallam wọn lọ sọ hadisi hadisi mẹnu Abi Daud hadisi ẹsẹ lálàáfíà anábì ní innal abda idha sabaqat lahu minallahi mansilatun anábì tó mi ènìyàn tí èèyàn bá ní ipò kan níwájú Ọlọ́run tó jẹ́ ipò tó ga lam yablughuha bi 'amalihi tó ṣe pé iṣẹ́ rẹ̀ kò wá dé ipò náà ó jẹ́ ní gíga lọ́dọ̀ ọlọ́run àmọ́ kò ní iṣẹ́ tó lè fi dé ipò yẹn lọ́dọ̀ ọlọ́run ọba ìbítọ́lá ọlọ́run fi jẹ́sẹ́dì yìí ọlọ́run adẹ́nìyẹn wò lára rẹ̀ àdánwò ṣẹlẹ̀ sí ara yẹn ara ẹni yẹn fi máa lè yí àbí àdánwò yẹn lè kí ni pàdánwò ṣẹlẹ̀ sí lára ni pé àwọn fi wọ́ládì yìí àbí kí nǹkan ó ṣe ọmọ rẹ̀ thumma sabbarahu ala dhalik ọlọ́wọ́n wà fún ní sùúrù lórí tó bá ṣe ìrìn rẹ̀ ènìyàn wà ní sùúrù yóò rẹ̀ yóò wà ní sùúrù kò ní sọ pé ìyá kíníkan ló fi ṣe òun kò ní sọ pé nìkan tó ń bá jà ló ṣàfihàn so kò ní sọ pé ayé lọ́rọ̀ júmọ́ òun àbọ́mọ rẹ̀ náà nìkan ṣe ni àbí ìyàwó rẹ̀ ni àbí nǹkan kan ni àbí dúkìá rẹ̀ kan ló ṣe ni Ànábì ní hatta yablugha al-manzilata allati sabaqat lahu min Allah ta'ala ìyẹn ní wàá fi rí ipò tó lọ́wọ́ fẹ́ gbé sí yẹn gangan ní wàá rí àwọn àdánwò oríṣiríṣiríṣiríṣi tó bá ti bí àdánwò tó bá ti fírí àdánwò yẹn báyìí ó dẹnu gíga tó lọ́n fẹ́ kó dé yóò dé ni tó náà ní gbogbo wọn tó rẹ̀ àbí wọn tó ní aláàrẹ̀ ní hospital má bànújẹ́ má bànújẹ́ dùnnú dùnnú gbà fọ́lọ́wọ́ bá àwọn nǹkan tó kàn yẹ kó ṣe òun náà ni kó máa ṣe òun náà ni pé máa bẹ ọlọ́run ọba rẹ̀ ńlọba tó ní àlàáfíà lọ́dọ̀ jẹ́ kó yéèyàn pé jẹ́ kó yé ọ pé kò sálàáfíà kódà kò sálàáfíà lọ́wọ́ àwọn dókítà ń ò lálàáfíà ìtọ́jú náà ní ń bẹ lọ́dọ̀ dókítà àlàáfíà gangan ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wà náà lọ́dọ̀ pé Allahumma anta salam wa minka salam ọlọ́run wọ́n gangan làlàáfíà ọ̀dọ̀ làlàáfíà wà ọlọ́run máa ń fún yàn sókè ọmọ wa bẹ ọlọ́run ọba náà sólè òun náà ni ojúṣe láńlá tí èèyàn máa ń ṣe nígbà tó bá rẹ̀yàn ó máa bẹ ọlọ́run ó sì tún máa lo àwọn oògùn tí wọ́n bá fún ọ wí kó máa lò wọ́n sọ pé àwọn ògùn lògùn àdúrà nìkan làwọn máa ń ṣe irọ́ lògùn so kó sá ti jẹ́ oògùn halali tadawaw ibadallah anábì ní ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ máa lògùn torí pé ọlọ́run fa inna Allah lam yada'u da'an ọlọ́run ní mi fi àìsàn kan lélẹ̀ illa wada'a lahu dawa àbí kí n fi oògùn rẹ̀ tí kò sáìsàn kan tí ń bẹ láyé tí ò ní oògùn ànábì wa sọ pé lọ́la haram àfi tí yẹn bá ti darúgbó kò sí oògùn tí yẹn lè fi sọ̀yàn di ọmọ kékeré padà mọ́ tó léyìí láti mọ̀ pé kíyàn ológun kódà kíyàn wá kódà ó lè wọ́n jẹ́ pé bóyá àwọn ti orthodox kìíní ni tó bá jẹ́ pé àwọn oògùn tó jẹ́ pé oògùn ti ti ìbílẹ̀ náà ni tí ìbá ti ṣe pé ẹbọ wà ń bẹ́ẹ̀ àmọ́ àkíyèsọ́ kan wà ní pẹ́ṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́mọ láwọn ń fi ìbílẹ̀ tọ́jú ọ̀pọ̀lọpọ̀ wọn ìbọn bí ẹbọ wọn tí ẹ bá rẹ tó lágbóyé ẹ̀sìn ọlọ́run ọba tó sì mọrú nǹkan báyẹn tí kò ní fìyàn bọnú ẹbọ tí ò ní sí ọ̀fọ̀ níbẹ̀ tí ò ní sí pèsè níbẹ̀ tí ò ní sí májẹ̀mú níbẹ̀ àgbótá fún ọ yìí ìdí rẹ̀ ọgbọ́dọ̀ kanlẹ̀ àgbótá fún ọ yìí ọgbọ́dọ̀ lọ wá kíní kan méje sí ah, kíyàn kíyàn kíyàn kíyàn kíyàn tàjí pé kí leléyìí ṣé ó sàn leléyìí àbí iṣẹ́ tá a fún ọ yìí ó wà ní ìdìpọ̀ pa sí i ó wà fi ṣàdúrà ẹran ṣe jọ máa rẹ̀ àdúrà ṣe jọ mẹ́ran pípa gbúrú àwọn nǹkan yìí náà nìyẹn gbọdọ̀ kíyèsí níbi ìwòsàn tí ì bá ṣe ìwòsàn àbí ń gbà mí gan àwọn mẹ́díkù dókítà gan ni wọ́n hẹlòmíì lè mà wọ́n sọ pé lọ lè nà ẹsẹ̀ lé sí i náà ni tọ́ ẹ sọ fún wa o níka ò lè nà tẹ́lẹ̀ sí ẹ nà tẹ́lẹ̀ sí nílẹ̀ yorùbá ẹ lọ ní jẹba wọn ẹ lọ pẹ̀lú ọlọ́run ọba so mùsùlùmí gbọdọ̀ tají kó jẹ́ kéré ìlú pé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ mà wípé ẹnìkan kan kò ní àlàáfíà lọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wà tó bá lọ́n lọ́dọ̀ ẹnìkan òun gan nǹkan ń ṣe òun gan fúnra rẹ̀ ṣe òun afá ọlọ́run má jẹ́ ń tàgbá kó afá ọlọ́run jẹ́ kiri ní ọ̀dà orí wọn sọ̀rọ̀ àwọn olókọ kó kọ ó kọ kó kọ oríṣiríṣi afẹ́ ẹlẹ́ni èṣù afẹ́ ẹlẹ́ni ẹlẹ́ni ẹlẹ́ni egbére afọ́ oníkiní kan afọ́ oní wọ́n ìṣẹ̀ ìkéde wọ́n ó kọ kó kọ ní dẹ́mọ̀dán wọ́n àwọn ẹni ẹmọ pé àwọn ẹmọ sọ tẹ bá nífẹ̀ẹ́ sí kẹmọ sọ kẹ mọ̀ bọ̀ wá tó irọ́ ní ń pa irọ́ ni àìsàn ọlọ́jọ́ pípé àìsàn ọlọ́jọ́ tó ti pẹ́ máa gbé bọ̀ wá irọ́ ni irọ́ ni òun gan lálàá rẹ̀ nítòsí rẹ̀ tó akọ bá fẹ́ wọ aláàrẹ sàmọ́ wọ rédíò kọrí sí gàǹbàrí lọ sí kọ́rọ̀ afọ́jú àwọn aláàrẹ ń so irọ́ ni so ẹ̀yin mùsùlùmí so àìsàn kò kí ń ṣorí ibú àìsàn kì ṣe àgbákò so àmọ́ tí ó jẹ́ kéèyàn ó rí ẹ̀san tá à ń sọ yìí mo ní kéèyàn jẹ́ olùsìn lọ́run kéèyàn jẹ́ ẹni tó gbà fọlọ́run wọn jẹ́ ní tó jìnà sí ẹbọ tó jìnà sí ẹbọ alẹ́ lómi wọn wà ní hospital náà lọ hospital wọ́n sì mọ̀ wá gbé nǹkan bá nǹkan ẹbọ bá ní hospital náà áá rẹlẹ́ yìí aburú ńláńlá ni sọ èlò mọ iye aláàárẹ̀ tó epo ti kú pẹ̀lú ẹbọ wọ́n ti kú pẹ̀lú oúnjẹ nídìí wọ́n ti kú pẹ̀lú wọn ń so tíra mọ́rùn kí ọ̀rọ̀ ń so nǹkan mọ́rùn kí ṣòbú ní ṣe pàdé ọba tó dáa gbogbo eléyìí náà la gbọ́dọ̀ gbọ́ ìpè tó bá rẹ̀yàn nítí anábìnrin ká ṣe òun náà lẹ́lẹ́ yìí so kódà a tún lè ṣe rúkìá fún wọn àtúkà rúkìá ń bẹ súnmọ́ àfàsúnà wọn ṣàlàyé fún wa kí ṣe nǹkan tó ń le kí nǹkan tó pọ̀ ẹ kàn fọwọ́lé alára ẹ̀rin ilẹ̀ àìfọwọ́lé alára ẹ̀rin ilẹ̀ ẹ̀ka suratul Fatiha gbogbo àwọn ẹlòmíì tó ń bẹ nísìnyí àgbákò tó ní wọn nípa ọ̀rọ̀ ẹ èyí tí máa ń kéde pé ẹ máa bọ̀ wá ẹ wá ka rúkìá lọ́dọ̀ wa wá sí kíníkà ń jìbìtì lẹ́nu yẹn náà ń jìbìtì ní suratul Fatiha náà ni dẹ̀ lẹ́yìn alif lamim bíbi ayẹlẹ́ karùn-ún lẹ́yìn náà kọ́ka eh, kùrùsí kọ́ka amánà ṣùgbọ́n náà kakúlẹ̀ ayọ́ káfíìrù mẹ́ta kúlù fún aláwọ̀ mẹ́ta kúlù ọ̀ṣọ́ ìfọlák mẹ́ta kúlù ọ̀ṣọ́ ìbí nọ́ọ̀sì mẹ́ta tó tó bá ti ṣe báwọn tọkọ kẹ̀kẹ́ tùtù lẹ́ẹ̀mẹ́ta o fi para ó ti o rúkìá ó nídìí àlìyànú kan sọ̀rọ̀ lára mi ẹ̀gá irọ́ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó ẹ̀dá kùn tó sọ lọ́rùn so yìí ah, má ṣe rọra fi máa lónìí yẹn kí n gbé kọ́ọ̀lù fún àwọn question díẹ̀ àmọ́ síwájú kí n tó parí ìjòkó tí ò ní ìyàbí wa ní alánàmú ní ilé balógun alánàmú gangan níbi ọjà ah, lecture níbẹ̀ sọ̀rọ̀. Ah, muslim brother tí wọ́n abẹ́rẹ́ kan ní alùsùnà brother tó ń bẹ ní alánàmú wọ́n ní lecture sọ wọ́n ọ̀sán wa dasoki badmus ibrahim dasoki badmus sọ sheikh ibrahim dasoki badmus àwọn ni wọ́n ṣe lecture náà fún wa àwọn wọ́n ṣe lecture náà fún wa so kí adákùn kí apàdé àwọn ọ̀sán wa níbẹ̀ wọ́n padà wọ́n sọ́ọ̀dù wà níbẹ̀ ìbú wa ni náà ni wọ́n pè ká wá ká wá pàdé wọn ọlọ́run ṣáà ṣe ní ìrọ̀rùn fún wa ǹjẹ́ máa ǹjẹ́ máa táìmù yìí o ọ̀fàànà wọn. tó bóyá kí n tó parí tó máa sọ táìmù tí wọ́n ṣe lẹ́tọ̀ yẹn fún wa ìnìlá. fún ọjọ́ kí n gbé àwọn kọ́ọ̀lù kọ̀ọ̀kan tí ó wà níwájú mi. السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نعم أكابا Okay. Hmm. so kí n tó dáhùn question aago mẹ́wàá àárọ̀ ni lecture of stars that so kẹta tó fún ní alánàmọ́ so bẹ́ẹ̀ ni ọ̀dà kí ọ kọlà fún obìnrin ó wà ní sunnah nàbí sallallahu alaihi wasallam mọ́ kí n gbìyànjú kí n wá ẹni tí ó máa ṣe wọ́n tó máa ṣe náà ni náà. Aleykum salaam wa barakatuh. Alhamdulillah, Izakunla kára. Náà mẹ́ka bọ̀. Gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ńlá, gẹ́gẹ́ bí àárẹ̀ sọ, wípé tó bá bá Mùsùlùmí, hmm. Mùsùlùmí ò yẹ fi Mùsùlùmí ṣe yẹ̀yẹ́. Bẹ́ẹ̀ni. Ìṣẹ̀lẹ̀ wọn ń ṣe ní láàánú ni pé àwọn tá a wò ó pé wọ́n mọ̀ hmm. láàpá. Hmm. Ó ṣẹlẹ̀ nílùú wa yìí lẹ́gbẹ̀ẹ́ nígbà ẹ̀gbọ́ tẹ̀ pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ́ bàbá bàbá mọ̀jìnà ọlọ́mọdé jẹ́ kálukẹ́ bàbá rẹ̀ wọ́n sọ púpọ̀ láti bàtà wọn ṣe yìí bàbá wa fún wa fẹ́ nítorí bẹ́ẹ̀ náà ọlọ́run gẹ́gẹ́ ṣe sọ ààrẹ ọlọ́run ní fi kàyàn àti ọ̀rẹ́ ọlọ́run àtọ̀tọ̀ ọlọ́run ìfẹ́ ọlọ́run ló fi ààrẹ kàn kọ́dà ànábì gan-an sọ̀rọ̀sọ̀rọ̀ òun náà sọ fún ayé àti ànábì àyù òun ṣe ń lá àánú tó sọ bẹ́ẹ̀ nígbà yẹn hmm. bí ìṣe àwọn ànábì àyù ṣe ẹ̀yẹ́ pé ọlọ́run wọn ni àti hmm. ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ìṣe bàbá yẹn ṣe yẹn. Hmm. ṣé rí ọlọ́run wọ́n ṣe ilé sọ̀rọ̀ ṣé rí ìṣòro náà ni pé ọlọ́run ṣáà jí kẹ́sìn ọlọ́run kó yéèyàn wọ́n ní kẹ́sìn ọlọ́run kó yéèyàn ìtumọ̀ kẹ́sìn ọlọ́run yéèyàn ni pé kí súnà nẹ́bí ò yéèyàn ní jẹ́ bá ẹni tí súnà nẹ́bí ò bá yé <laughs> ẹ̀sìn ọlọ́run ò yé o ọlọ́run ṣe àṣàánú fún wa ni o aleykum salaam tó lọ́wọ́ kẹ́tù. nítorí ìzákun lọ kẹ́rọ. naam. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. Mm bíbélà ibẹ̀ náà ni mò ń lọ. ibẹ̀ ni mò ń lọ ibẹ̀ náà ni mò ń lọ bíbélà ibẹ̀ ni mò ń lọ ṣètìgbọ́ so nípa bí a ṣe ń sin òkú nínú Islam gangan náà ni mò ń lọ so bọ̀ kan tó máa ń ṣáájú ikú eléyìí bíi preamble ni so bíbélà ní ọjọ́ mẹ́jọ máa wọnú bóni a ṣe pẹ̀lú òkú gangan. Naam, alaikum salaam. Hello? Hello? Aleykum salaam. Ẹ kó lédi rédíò yìí. Naam. Ẹ káwọ̀. Naam, ẹ káwọ̀. Naam, alhamdulillah. Naam. Ẹ ní wà sí ẹgbẹ́ ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́

wọ́n sọ̀rọ̀ asàkà máa gbogbo ọ̀tán àbá rẹ̀ tí mo ń sọ náà kọ́ ni sókè mi yín mẹ́fún náà tó sẹ́ni lóye tí ààrẹ tó lè mú àmọ́ fún ọ̀rọ̀ ní òní àtàwọn náà a bá fẹ́ pè ní ẹ̀yìn ètò lórí nọ́mbà mi zero eight one zero three three five one five one nine ẹ̀dàpọ̀ ẹ̀ mọ́jìká gbàgbé ní ọ̀túnla ní àárọ̀ lágún mẹ́wàá ní alánàmú ní alánàmú nílé balógun wáyé ta bí ọjà alánàmú gangan agún mẹ́wàá kápàdé àwọn sáàdù wa dàsókè níbẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuh subhanahu wa ta'ala